kàkàwé kàsí máa lọ́wọ́ ní máa hadith fi ń kọ́ àwọn ọmọ wọn ní máa dúdàrú hadith fi ń kọ́ àwọn ọmọ wọn. asalaamu aleykum máa dúdàrú hadith lónìí ẹ̀kọ́ ẹ̀sìn ti di rọrùn. fún onílé àlejò òbí àti alágbàtọ́ kéwú pọ̀ lóde òní lóòótọ́ o àmọ́ máa dúdàrú hadith lágbádé fún níbi ìmọ̀ kéwú tó pérégedé mọ́. máàdù darul hadith lálẹ́ fọwọ́ ẹ̀sọ̀ yà. lábẹ́ àkóso bàbá wa fadilatu shaykh. suleiman muhammadu awwal amubiya. àfihàn lọ́wọ́ wàrà hàn. àyàmú tirọ̀sì. àwọn ọjọ́ tá a fi ń kẹ́kọ̀ọ́ ojú mẹ́ta lọ. ọjọ́ wednesday ní four thirty ìrọ̀lẹ́ fífi sáàtì. saturday sunday látago mẹ́jọ títí dago méjì gbáko. fọ́ọ̀mù ìgbaniwọlé lọ lọ́wọ́. sí ìpele ìtìdáyì. ìdádi àti fẹ́rẹ̀wì máàdù darul hadith ń bẹ ní kamja gosto ọ̀páyẹmí street new ife road ìbàdàn fún àlàyé tó pé ẹ pé zero eight one one nine four two four one eight seven àbí zero eight zero five five two two zero zero one zero zero eight one five three hundred five three nine three. akéwu kákàwé ká sì mọ́ lọ́hùn máa dùn dáhùn hadith lẹ́lẹ̀ máa mọ́ mọ́ lọ. jẹ́ ànílẹ̀ kò dìde sí dàbò hadith. Ali alímánú ni ẹ mọ́mọ́ lọ ibẹ̀ ní ilé ẹ̀kọ́ ta agbádé fún. bàbá ń sọ̀rọ̀ nípa ilé ẹ̀kọ́ tó ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ìwà ẹ̀kọ́ òde òní tó ń tàgbọ́ yí ẹ̀sìn kò sọ méjì tá à ń sọ nípa rẹ̀ tójú al-Iman group of schools lọ ọ̀gọ̀rọ̀ ohun tí wọ́n ń bẹ lọ́dọ̀ wọn ò ṣe kàtà ẹ̀kọ́ ìgbàlódé tó kójú òṣùwọ̀n èdè òyìnbó bí abínibí hostel fáwọn ọmọ wa àyè ìkẹ́kọ̀ọ́ tó gbà riwaya laboratory tó dúró rẹ̀ àti yàrá akẹ́kọ̀ọ́ tó gbà àyè bábá bá rìn ní wáyẹ̀tì àti nẹ́kọ̀ ìjọba lókun tẹ̀lú o. ẹ tẹ́ra ṣàṣàánú àwọn ọmọ yín lọ sí Al-Iman group of schools twenty twenty two to twenty twenty three admission ti ń lọ lọ́wọ́lọ́wọ́. àwọn ọjọ́ tí wọ́n ṣe ìdánwò ìgbaniwọlé rè first of June twenty third of July twentieth of August fourth of September ọdún twenty twenty two náà ni o. Al-Iman group of schools ń bẹ ní kamjak bus stop ọ̀pẹ̀yẹmí street ọgbàjì market new ife road Ìbàdàn zero eight one five three zero zero five three nine three àbíkẹ́ pé zero eight zero five five five two two zero zero one zero at Iman Gúpọ̀ school ní Ma máa lọ. Máa ka máa dínà yẹn wù mí ọlọ́run. Máa ka máa dínà yẹn wù mí ọlọ́run. Ilé ìkẹ́ ilé ìjẹ́ tó kọ́ fún Muhammad o maka madina yẹn omi ọlọ́wọ́. ká kọ́ ní ṣe ìrìn àjò hajj àti umrah ò jẹ́ tuntun náà tọ̀ àmọ́ ń jẹ́ Plus Ìmọ̀ ìjìnlẹ̀. Kámú ni ṣe tí pé. Ziyara lóòrèkóòrè. Ilé ìgbé tó ju owó wa lọ. Àwọn ẹ̀kọ́ ajé àti umrani ìbámu òfin ẹ̀sìn. Pẹ̀lú àdéhùn tí ò lẹ́jà ń bá kà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wò ó, ẹ bá rìn jìnnà. Royal First Class Travels and Tours wà ní. Kamjak bus stop Ọ̀pẹ́yẹmí Street, New Ife Road, Ìbàdàn. Lábẹ́ bàbá wa Sheikh Sulaiman Muhammadu Awal Abubiyaya náà ni ó. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́. zero seven zero three ninety nine ninety nine zero zero seven four àbí zero nine one two five one five nine eight one eight Abi zero eight zero five five two two zero zero ten number saudi one rè plus nine six six five nine eight five three one eight two Abi plus nine six six five four five nine seven eight two nine six whatsapp number one ni plus two three four eight zero eight zero five seven five five six one four one. kẹ́ni tó gbọ́ sọ fẹ́ni tí ò gbọ́ pé mọ́kà ọdún tó ń bọ̀ yìí royal first class travel santos là ń تجي سال láti ما كما máka mẹ́dínà o كلاس yà الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على خير خلق الله نبينا محمد صلى الله عليه وآله وسلم وعلى أهله وصحبه ومن والاه وبعد adúpẹ́ fún A alhamdulillah atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tí ọlọ́run ọba rán lè bá jẹ́ ìkẹ́ fún gbogbo ayé a kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa káàkiri ibi tí ẹ ti ń wò wá wa eléyìí náà ni ètò yín ètò wa da'watul haqq èyí tí àwọn àfa wa ti. a máa ń rí wọn ní gbogbo ọ̀sán nínú Ramadan báyìí àwọn afọwọ́n tún ti wà ní ìkàlẹ̀ ní ọ̀sán yìí láti tún dá wa lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe fún wa so a rí wípé orí yìí tí wọ́n ń bá wa bá lọ òun náà ni asbabul khulu' àwọn tí ó lè fà á tóbìnrin fi lè bọ́ ẹ̀wù ìjẹ́ ìyàwó kúrò lọ́rùn fún ọkọ rẹ̀ so wọ́n ti wá bá wa ṣàlàyé dórí wípé ṣíṣiṣẹ́ obìnrin kí ni òfin rẹ̀ nínú ṣẹ̀ríà Islam kí ni tí ẹ̀sìn sọ lórí ẹ̀ kí làwọn òǹdè tó dé orí abala yìí òun náà ni àwọn àfáwà ni wọ́n ti máa bá ní tẹ̀síwájú àwọn àfáwà tí à ń sọ yìí àwọn náà ni fadilatu Sheikh Sulaiman Muhammad al-Awwal amúbíyẹyà hafidhahullahu ta'ala wa ra'ah kọlọ̀ kó jẹ́ kí á rí àwọn àfáwà pẹ́ kọlọ̀ má jẹ́ kí wọ́n gbàgbé mímà so wọ́n tún ti wà ní ìkàlẹ̀ ẹ jẹ́ kí á farabalẹ̀ kí á lè bá gbádùn wọn dáadáa أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقبل فنا وباتسوا مسلمين الحمد لله حتون ترى لكي كي الله تجري فن نبي صلى الله عليه وسلم إن ترى بنات بما جك في مبوا وبوا olówó wa dákun báni sàlékún kí ànábì wa báni sàlékún ọlá rẹ̀ àti àwọn kí àwa náà pẹ̀lú àwọn tó kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam kí àwọn àyà wa kí àwọn bàbá wa kí àwọn ìyàwó wa kí àwọn ọmọ wa káwọn àfa wa káwọn olólùfẹ́ wa náà àdúgbò mùsùlùmí pátá lọ́dà ní kàṣírí ọlọ́run ọba bọ́ọ̀bà ń bí ọ lórí pé òun mú wa rí ìgbẹ̀yìn Ramadan náà lọ díẹ̀díẹ̀ mọ́jọ jẹ́ pé rètà àmùkú mẹ́rin nípa àfibì pa náà dákun gbalẹ̀ sí fún wa ogun tá a tọrọ ń bẹ̀ lórí sí fún wa ní ta wá sọ̀ ń bẹ̀ làbúrú ọlọ́run sọ wá ń bẹ̀ àtẹ̀yà ọlọ́mọ tọpinpin wa àtẹ̀yà ọlọ́mọ wa ya wọlá dání kan sí rẹ̀ bí àwọn ènìyàn rahman gẹ́gẹ́ bí àfa wa gbà bozak bí wọ́n ṣe ń ṣe àlàyé fún wa lẹ́ẹ̀kan di ẹni tí ọlọ́run ní bínú sí nígbà tó bá ń sọ fọ́kọ rẹ̀ pé n ò ṣe má irú àwọn nǹkan onímọ̀ ń fà iná là ń sọ ọ́ bọ̀ ṣùgbọ́n àwọn kankan bẹ tá a wá débẹ̀ tá a rí wípé a ó ní ìdí kí abóṣọ lójú rẹ̀ òun náà ni alóbìnrin lè ló lọ òun ní ọgbà lò lọ́sọ́bìnrin lè ṣiṣẹ́ a ti sọ ń tọ́pọ̀ lórí eléyìí ìránṣẹ́ tí ń ṣe tá a lè pè gbòógì láyé ànábì mẹ́rin àtàlẹ́yẹ sallallahu alaihi wasallam ṣùgbọ́n báyìí ní ìsìn ìsìláàmù ó ní ẹ̀sìn tó pọ́n obìnrin lé islam lọ bàbàrà obìnrin islam lọ gbà pé obìnrin kọ̀ọ̀kan nílé kọ rẹ̀ kúnyìn ni olórí ni ayaba ni ẹni àpọ́nlé ni fúdi èyí yóò wà á ṣiṣẹ́ yìí àwọn nǹkan kan bẹ tó tún dé aṣọ méjì síwájú méjì màá tún sáré sọ àkànnílé ṣàlàyé ẹ̀ nígbà tó pa àti ṣàlàyé ẹ̀ síwájú tẹ́lẹ̀ àkọ́kọ́ òun náà ni mustama ila amal al mar'a aw hajjatuwa nafsuwa ila amal لتجد أموالا تنفقها على نفسها إن كانت محتاجة obìnrin a ní nǹkan àkọ́kọ́ ni pé ó lè jẹ́ pé àwùjọ ló bùkátà sí tí ó sì sọ náà táwùjọ ọgbà àfi kọ́ dá wọn lóhùn àṣàlàyé eléyìí ẹlẹ́ẹ̀kejì ni kọ́jọ́ pọ́bìnrin gangan fúnra rẹ̀ ó lọ́ bára ẹ̀ ní kọ́ndíṣàn tí ọjọ́ wípé a kò sí bàbá kò sọ́kọ kò sẹ́gbọ́n ọkùnrin kò sábúrò ọkùnrin kò sẹ́nìkan tó ti ẹ̀fẹ̀ máa kẹ́tà fún un kò sì ní mọ́ta ìkòrò mọ́ sí àdá káàkiri ó sì mọ́ kankan sí kejì ṣe ìyàn náà ara àkọ́kọ́ náà ni ẹlẹ́ẹ̀kejì tá a ṣàlàyé salamatula amali minal kọluwati awulikitilati bi rijal iṣẹ́ tó bìnrin fẹ́ ṣe ibi tí a ṣàlàyé gan tó pọ̀ bí eléyìí o ibi adúró sí kàn náà nu iṣẹ́ ìgbọ́dọ̀là níbi kóbìnrin ọlọ́rin máa fìdígbòdì pẹ̀lú àwọn ọkọ ọlọ́kọ ìmọ̀ dáwà ní ọ́fíìsì pẹ̀lú bí olóbe gbogbo àwọn eléyìí ní ìsìláàmù mọ̀ sọ ẹ̀wọ̀n tẹ́ ẹ wá ń sọ ìsìláàmù dáa ẹ wá sọ ìsìláàmù di ajá dìgbòlugi tá a wá lajá dìgbòlugi báyìí ìsìláàmù ni ẹ má gbọmọ ọba fọsùn ẹ má jọmọ ọlọmọ wọnú ilé ibòmíì ẹ mú obìnrin ẹ sọ di fàrísà ẹ sọ di nǹkan tí ń rọrùn fún ẹranko abìjà láti fàya bọ́bẹ̀ fàya látòrí yọ̀ọ̀rọ̀ lọ́rùn bọ́bẹ̀ fàya láti ìsàlẹ̀ yọ̀ọ̀rọ̀ lọ́rùn ẹni wàtọ̀ fẹ́ fàya náà ni ó ti fàya ìyìn tí ìsìláàmù ń pariwo nìyí ẹ má sọ obìnrin dọ̀sán olè pùpùpùpù ọmú tó kò mú tán o ti sọ ọ́nù ẹ má sọ obìnrin dìbò ẹ má sọ ẹjọ gẹ̀dẹ̀ ọbẹ̀ òkòbó o ti jẹ́ èyí ò sí mbẹ̀ ó pò mí pẹ̀ ìǹtẹ́sìn wa ń sọnù nǹkan kẹta la wá fẹ́ bẹ̀rẹ̀ lónìí kí náà ni nǹkan ẹlẹ́ẹ̀kẹta háyì ẹ̀kú nílẹ̀ amẹ́lù mùtẹ́fìkan máa tọ̀bí àti lè mara àti wákọ̀sọ́ ìfìyà al-kùnfàwíyà iṣẹ́ tóbìnrin bá fẹ́ ṣe ó gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ tó papọ̀ mọ́ bọ́lọ̀ ń ṣe dá obìnrin àti ọ̀ṣọ́ iṣu rẹ̀ àti àwọn kíni o àwọn ìwàsí kan bẹ tó jẹ́ pé ọlọ́run ló dá obìnrin bẹ́ẹ̀ ọkùnrin ò nírú ẹ̀ àpọ́nlé ló sì jẹ́ fọkùnrin láì nírú ẹ̀ obìnrin tó nírú ẹ̀ àpọ́nlé ló jẹ́ kíni o ló jẹ́ fáwọn náà irú àwọn iṣẹ́ wo obìnrin ò máa gọ̀kadà hmm. obìnrin ò máa gbọmọ́rúwá jẹ́mọ́ ẹ̀jẹ̀ àkíyè ìsaradà wa mùsùlùmí ẹ dákun ẹ̀jẹ̀ àkíyè ìsara dáadáa obìnrin ọ̀gbọ́dọ̀ máa wá tírélà kí ni ń wá ń bẹ̀ obìnrin ọ̀gbọ́dọ̀ máa kọ̀pẹ́ kí ni ń wá ń bẹ̀ obìnrin ọ̀gbọ́dọ̀ máa gbẹ́ kànga kí ni ń wá ń bẹ̀ obìnrin ọ̀gbọ́dọ̀ lọ́ọ̀lẹ̀ máa ṣiṣẹ́ ní kọ́ńpìnì tí wọ́n ti ń ṣiṣẹ́ tó lè pin kọ́ńpìnì tí wọ́n ti ń ṣe táyà plane kí lóbi ń wá ń bẹ̀ níbi kèé ṣe gbogbo àwọn mọ́jàmú a sọ ohun ni a ń sàlàyé báyìí o gangan ni ó dojú o oòrùn o hmm. ni yóò wọ aṣọ tí ó fúnlẹ̀ mọ́ yóò wà nága yóò tiru ẹsẹ̀ yóò máa de bóòtù yóò máa sí yóò tì hmm. àlọ́sẹ̀ lọ ní kọ́mpì náà ni àbọ̀ náà máa wò pé ah, ah, ah, kò sí nǹkan tó kù mà á ti kọ́kọ́ faṣọ gbogbo ètò síta hmm. tẹ́lẹ̀ ọ̀rẹ́dì wọ́n wá nága òun gan ọ̀nà ẹsẹ̀ náà ò tún tó lẹ̀ náà mà ẹ bí ọkùnrin gan bá ṣe bẹ́ẹ̀ náà ó ti fún rẹ̀ ro tán nínú oòrùn yóò máa mí kẹ́lẹ́kẹ́lẹ́ kí lára ṣe bọ́rọ̀ wá sí gbàrè óbì ọ̀ gbọ́dọ̀ máa ṣerú iṣẹ́ báyìí o óbì ọ̀ máa kanlé barakallahu fikun jàmáà kí wá ń àwọn àwọn ti gbà máa lọ́tẹ́ báyìí ní ìgboro kíní kankan nígbà tẹ́ ẹ bá rí àwọn àrùn tí ọmọ ṣe ẹ rí pín àwọn mẹ́jẹ̀mú tó gbé ìsìlámù lè fi ṣiṣẹ́ ó ti bọ́ lára obìnrin jẹ̀mọ́ ẹ̀dá kan àwa náà ma àwọn iṣẹ́ tó burú burú burú tó lelele tí ọ̀bà bọ́lọ̀ ń ṣe dá àwọn obìnrin ọ̀bá mu kóbi ọlọ́rin máa gbẹ́ sáré mọ̀ sí ẹ̀mọ́ bárọ̀ ni torí pé sáré ẹ̀yọ kan three thousand àwọn gbà lórí ẹ̀ lọ́rọ̀ ni ah, kí ló bẹ́ẹ̀ fẹ́ máa ṣe wọlé sórí ọlọ́run bákan náà kóbìnrin kálàmọ́lẹ̀ káṣó tọrọ ìyá láfíńjà obìnrin kóbìnrin ọlọ́mọ ṣiṣẹ́ ẹbí sọ pé wọ́n fẹ́ẹ́ ṣe three story ilé five story ṣiṣẹ́ àwọn tí ń gbà wọ́n gẹ́rẹ́ṣẹ́ pé ọkùnrin bọ̀ wá gúdù àwọn obìnrin wọ́n lọ́rùn ẹrú láìláìlẹ́lá àwọn obìnrin ni máa jẹ́ àwọn lọ níbi irú àwọn ṣẹ́ báyìí láwọn obìnrin máa wá gun sẹ́ẹ̀pù lọ ẹ wá wo ohun tí wọ́n so ń kálukú wọn dà ṣẹ́ sí fònàgàù sẹ́kẹ̀lùkẹ̀ hmm. gbogbo ẹ̀ ló ti kọ́wọ́ wọn hmm. tí wọ́n ma obìnrin wá dẹn tí mu ògógóró wọ́n tí ń di ẹ̀kọ́ torí ìsìláàmù ó ti bá yín wọ ọ̀hún lọ́n lọ́n lọ́n lọ́n ìbẹ̀rẹ̀ tẹ́yìn wo yìí ìsìláàmù wo jù bẹ́ẹ̀ lọ hmm. obìnrin ó dẹ ànà kẹ́yìn ni yóò di dìgbòlugi kẹ́yìn ni yóò di wèrè kẹ́yìn ni torí pé iṣẹ́ wọn ò dá mára rẹ̀ yóò sì tẹ̀ mítọ̀ gbogbo tó tí ó fi mítọ̀ ọ̀pù náà ló kù tí ó wà máa ṣe kéde o tí ó máa wá ṣe obìnrin ọmọ fúngbàjà lórí pòun fẹ́ kílòpọ̀ rẹ̀ kọ́ mọ sọ fáwọn ọkùnrin wípé ẹ̀ tó bẹ́ẹ̀ èmi ṣe kí nìyẹn kò kọ̀ sásùn ìgbà wo kóbìnrin ọwọ́ máa gbágbó orí lórí wípé ọ̀fẹ́ ẹrù kan kéré kóbìnrin ọmọ àmúṣẹ sí máa mú fònà gà máa wọ sẹ́kẹ́lùkẹ̀ gbogbo ẹ̀ gbèbè okú lọ́dọ̀ tí ìlàfẹ́ gbàǹdélé ìtorí ọlọ́run ẹ̀wọ̀n tí ń sọ àwọn obìnrin dà àyẹ̀kú nílẹ̀ amẹ́lù mútẹ̀fìkan máa tàbí bàtìrìmọ́rọ̀ àti wàhọ̀sọ̀ ìsìá al iṣẹ́ tóbìnrin fẹ́ ṣe ó gbọ́dọ̀ bá obìnrin mu o iṣẹ́ tóbìnrin fẹ́ ṣe ó gbọ́dọ̀ bá tani mu ó gbọ́dọ̀ bá obìnrin mu jẹ̀mú ẹ̀jẹ̀ àwò dáadáa kóbìnrin wọn máa ṣiṣẹ́ nínú plane sọ́kùnrin ò lè sáàfù èèyàn ni obìnrin yá àmọ́ adágbére fọ́kọ rẹ̀ pé olùsìn ń bọ̀ o hmm. ìjọba tó filẹ̀ ni wọ́n ti ẹ̀ lóbi fáwọn mi kò gbọ́dọ̀ lọ́kọ jáàmù ti bá ń ṣẹ̀ lọ kó o sì gbọ́dọ̀ lóyún àìrọ́mọlẹ́yìn èjò ni tóbi ni ó wà lọ́mọ nǹkan ọ̀bọ̀ òru iṣẹ́ báyìí tó yọ ọlọ́run ẹ wà máa pè lálùrí lálùrí kọ́hún nǹkan míì tọ̀ pọ̀ tó o lè ṣe iṣẹ́ kí ni o ìbẹ̀ ńlẹ̀ obìnrin ò gbọ́dọ̀ máa ṣe kólẹ̀kódọ̀tì máa kó ọkùnrin ló lè máa ṣe irú iṣẹ́ báwọn ẹ dẹ́kun ẹ jọ ẹ jẹ́ àṣàánú àwọn obìnrin obìnrin ò gbọ́dọ̀ máa ṣe kọ̀ǹdọ̀ wọn kékòó obìnrin ọ̀rẹ́ ṣe agbọ́dọ̀ àtàṣe òní à ah, ọmọbìnrin yẹn ó ti ó yí lórí gidi àwọn nìyẹn ń gbá lórí ẹ̀ gidi ni àwọn ìyẹn ti kú òlòbẹ̀ lónà ọmọ arẹ́rìn kò ní jọ ìyẹn gidi mọ́ lẹ́ẹ̀mà wò bí bí. ẹ̀rí ni mo rán ní ojú ń ta tí wọ́n ṣe ń lọ́wọ́ kò ní jẹ́ ní náà. láìláì. bí àwọn abọ́kùnrin kan ṣe. ní gáràjì náà. láìláì lọ́la. mẹ́tọ̀ kódà yóò torí iṣẹ́ tó gbà yìí yóò lọ máa jíìmù yóò tó iṣẹ́ tó gbáyìí yóò lọ mọ tírénìn tí wọ́n rán mm, yóò lọ mọ ṣe gba àwọn eléyìí ẹ dákun ẹ jọ ẹ má fi àjà àwọn obìnrin mọ káwọn obìnrin náà kí wọ́n wo bí islam ṣe pọ́n wọn lé ní àṣà ẹ̀rọ àṣọ̀rọ̀ lọ bí gbogbo tí ọ̀tọ̀jú wa yìí náà ṣé ló ti dá síra wá bóde ni sọ́wọ́ náà ni à ń bọ̀ mi gbogbo àwọn àwáwí yàn náà ẹ jẹ́ àkọ́kọ́ sọ mẹ́jẹ̀mú fún iṣẹ́ tẹ̀fẹ́ máa ṣe obìnrin ò máa ṣiṣẹ́ kúnrankúnran kí ló bìí fẹ́ mọ̀ wọ́n lébi ọ̀há sí máa lú àyà ní pẹ̀tró sí lù wà wà ní ẹ̀yẹ̀ ń wù tẹ́gbà ẹ̀ẹ́dẹ̀ sùúrù lọ́wọ́ ọkọ mi ó ẹ̀bá fẹ́ pín tẹ sùúrù lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ ògbóni sùúrù lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ ahátẹ́ bí ọ̀bà sí màá náà ẹ̀yìn lẹ́kọ̀ọ́ máa kọ̀m̀plẹ́ìn làágbádà láńfẹ́ òun láyà ní aláàgúnbọ̀lọ̀ nígbà ẹ̀wà bá ń já jísù wọ́n fi nujú wọn ẹ̀bá jákèrè kan jẹ̀mọ́ ẹ̀wọ́ gbogbo mọ̀sẹ̀ yìí náà ìjẹ́ aburú ní ìsìlámù wa fobẹ̀ àbí dáadáa àbí ìrọ̀rùn àbápọ̀nlé àbí ìyẹ̀sí àbí ìmọ̀ bọ́lọ̀ ń ṣe dání fún ni obìnrin tá a máa kẹ́ni wọ́n aṣọ́gbà àwọn méjì àmú ṣùgbọ́n ti ẹ̀wádìí kànáńgìdá obìnrin ó ṣiṣẹ́ gbogbo àwọn iṣẹ́ tóbìnrin rẹ mọ́ ní ìsìn kìí ṣe iṣẹ́ ẹ̀yìn o kìí ṣe iṣẹ́ ẹ̀yìn o ibi ẹ bá ti ti wá ń bá wọn sọ wípé ẹ wọ́n tó wá bá dáǹkì kí ló bí ṣe tọkùnrin à ah, ń tọkùnrin tóbìnrin pa wọn ní géèmì ẹ sọ nǹkan obìnrin wo fẹ́ra obìnrin kọ̀pẹ́ ẹ lọ sí àwọn fáàmù gidi tó nítumọ̀ ní ìsìn kódà àpò tí ní ń gbé jòkó tí wọ́n fi ń kọ́ wọ́n ń kọ́ mi látòrí àga ẹ lọ lẹ yíbò ẹ rì tó obìnrin gbé kàkà ni níbi ẹwà ẹ ká lọ fílẹ̀jì wa àwọn obìnrin náà ń gbaṣẹ́ ẹ̀bẹ̀ àwọn ní ń kọ̀pẹ́ ẹ̀bẹ̀ ní ìsìnkí nìkan bẹ̀ hmm. obìnrin náà ni ó tún máa dá ìlò pé ẹ fi alẹ́ ó wà láàdín àgbà ògbánà fúnra wa la tọrọ ẹ̀ ah, ọlọ́run sì ti dé kí n ti àpò owó àti aráàlú Buhari ah. aráàlú Muslim jẹ́mi ẹ̀dàkùn ẹjọ́ à ń lọ ọ̀dọ̀ ọlọ́run ẹ̀sìn islam lẹ̀sìn fi tún pé mọ́ parẹ́ ọlọ́ni wà láti ẹkùtù lú ẹwẹ̀ mọ̀ mọ́ parẹ́ hmm. hmm. hmm. ẹ̀sìn kò ní jẹ́bẹ̀ ara ẹnu òṣò ní ọ̀wà ní ọpẹni ẹlẹ́ni gbogbo ń tán kálẹ̀ mọ́ parẹ́ náà náà lásọ ẹlòmí ìrówó ọ̀n tó ń kọ́ nàmọ́ ẹ àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọ́n lẹ́nu tó bá mówó tí èèmọ̀ jẹun tí wọ́n fi pamọ́ wọ́n wá bí pé kí lọ fẹ́ fowó ìṣọ́ ọba kájọ ó lóun fẹ́ fi kọ́lé ni wọ́n ní ẹ̀sọ́ fún pé oògùn ọ̀sà ní ìrà kan hmm. Hmm. owó tí ó ń ti pamọ́ tí ò jẹun. owó tó ẹ̀kọ́ mọ̀ fi jẹun sẹ́ òun tẹ́lẹ̀ mọ̀ kò wọ́n jẹ ni hmm. ìwà ìfọwọ́ oníṣòwò lọ́ọ́ fi ṣe olóyè rọkọ̀ òye kọ́lé òye ṣe dáadáa láyé ẹ̀sọ̀ fún pé ńgbà tó wọ́n bá bẹ́ẹ̀ náà ni gbogbo ìgbà tó bí n bá ń lọ rèé ṣiṣẹ́ tí ọba mu jẹ́mọ́ ẹ̀dá mọ́bìnrin sí a ibi tí pìyẹ̀ tí ń tẹ́lẹ̀yìn ògan náà náà ni wọ́n ti máa ṣe gbọ́ àwọn ètò yìí kọ́lọ́n dákọ̀ sànú wa lẹ́yìn tó wọ́ pọ̀ jù ọlọ́njọ́ dákun làwa o ibi náà látún ti dúró lẹ́nì pẹ̀lú ògbọ́lọ́n á tún máa tẹ̀síwájú nígbà ẹ̀ẹ́tù máa rí wa náà lórí ètò yẹn pẹ̀lú gọlọ́n ọlọ́run gbalẹ́sìn sànú wa àwọn ìyàwó wa mẹ́jàrá òní wọn àwọn ọkọ náà mẹ́jàrá òní wa mẹ́lẹ́ ìyàwó wa bóde gbogbo àti ẹ̀ ń ṣiṣẹ́ yìí náà tí ọ̀tẹ̀ lọ́rùn náà lọ́kàn sí méjì ọlọ́run bá ní pàrọ̀ dáadáa fún wa bá ń wá sinmi fún wa ọlọ́run bá mú wá sinmi fún wa gbà wọ́n lọ́wọ́ ìfòòró èṣù gbà wọ́n lọ́wọ́ ète ṣèitán mẹ́jẹ ní ẹ̀kan wọ́n gbàṣẹ́ mọ́ lọ́wọ́ ṣèitán mẹ́jẹ wọ́n jẹ́ sáàfù ṣèitán gbogbo ọ̀tẹ̀ wa mọ́rúwáyì bá ń fi dáadáa gbàdọ̀ wọn tí ò ní pẹ́ tí ò ní jìnnà wọn lára nìkan sí rẹ má jẹ́ wọn fi àdánwò fi ilẹ̀ àwọn àti alábẹ́ ṣe má ẹsẹ̀ méjèèjì mẹ́ni ó gbé báyìí ah, ọlọ́run ní jẹ́ ọba yín o pẹ̀lú ògbọ́n kò ní báyìí o gbogbo àwọn ẹlẹ́jà pa ìka kì ní ìlọ́nà náà ọlọ́run bá ń fún ìsinmi wọlé wọn ti ràn má bẹ́ẹ̀ ni ọlọ́run bá ní àsìkò kana ní ona koto di ní ọ̀la wasalaamu alaikum wa rahmatullahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu. Hey. الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات Exactly. Knowledge raises your children above colleagues in the society and the knowledge of Quran and Hadith are the basis of Islam. Therefore, to give your children sound knowledge of Quran with tajweed, مهد تحفيظ القرآن والدراسات الإسلامية. The Institute of an Islamic Studies, ICMIS, is the place where you should enroll your children from age 7 Seven and above. Note, your children will be taught Quran memorization, Fidul Quran, Quran technique, Quran rendition, Qur'an is available with Islamic courses like Hadith, Fiqh, Tawheed, Nahu, Safu, and so on and memorization and Islamic studies sickness as profession for burden and those through sickness is not an infant in the field of imparting Quranic knowledge in young ones and the good performance of their products across the nation is a testimony institute of Quran memorization and Islamic studies It means is there at Faladu junction, Ìyànà Bódìjà, off Ọjọ́ Expressway, Ibadan. or call them zero nine zero six zero six one seven seven three zero or zero eight one six four five nine nine six three seven. It means Quran is life. إنا نحن نزلنا عليك القرآن تنزيلا Islamic Foundation ti ṣe ìgbékalẹ̀ ìdíde Al-Qur'an ọlọ́dọọdún ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ nípele nípele bí odidi Al-Qur'an forty hizbu thirty hizbu twenty àti ten hizbu tó fi dé jizbu amma lábẹ́ àkóso Sheikh Sulaiman Muhammadu Awal Amubiyaya ọjọ́ mẹ́wàá dákò ní òsì wáyé o Friday tenth June twenty twenty two yóò sì parí ní Sunday nineteen of June twenty twenty two fọ́ọ̀mù ńlọ́lọ́wọ́lọ́wọ́ yóò sì parí ní May first twenty twenty two gbogbo àbọ̀ ọ̀mù tiẹ̀ ní ọ́fíìsì wa tó wà ní Kamja Royal Bookstore Ọ̀pẹ́yẹmí Street Ọgbàdì Market New Ife Road Ìbàdàn àbí ẹ lọ rẹ́jísà ní ọ̀la. Ilé ẹ̀rí tí ọmọ tí ó jíde ojú ọdún mẹ́wàá lọ.